fẹ́ èdè ń dàlejò lónìí. àmọ̀ tán wá ń ṣe tó bá nù. ọwọ́ ajá àlejò sí ọ sọ́jà àlejò sí ọ ni. kí bàbá tí mo ṣe nu. bàbá o níbo lẹ ṣe é lóko tẹ̀ ń lọ dàbẹ́ lódò tẹ̀ ń lọ àbẹ́ wo ni wàhálà tẹ̀ kóra yín sí. ẹ wọ o n ò fẹ́ pálapàla o. n bọ̀ wá o. àwọn èmi náà mọ̀. n táwọn èèyàn náà lò. mo máa tiẹ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń tẹ́rí àná nà àrífà ńlá jogún. ọgbọ́n là á dá sí gbogbo ẹ̀. ẹ kó kàlẹ́ o yóò dà fún yín ọ̀rọ̀ yóò dayọ̀ ẹ ní ṣubú dànù o tó ọ̀rẹ́ mi. ọ̀pọ̀ ọ̀rẹ́ jà lọ́gbọ̀n. mo rí i ah, bá tí ọmọ ti mà pé. <laughs> àbùké ní ká lè bá àpẹ́ ń gbó gbalẹ̀ <clears throat> ó ní àtẹ̀yìn túfò òun tó ń sórí ike ọ̀bẹ ọ̀ràn oṣù òṣìgbọ́ ò lè bá ní gbó gbalẹ̀ awo hmm. wọn náà mọ̀ yìí pé kò sí nǹkan tí n ó ṣe àfi ń bá dọ́dọ̀ ọ̀rún mẹ́la ẹ̀ńtàgbọ̀n mìrìgún bá sì ní kí n ṣe òun náà ni n ó ṣe hmm. ẹ ọ̀rọ̀ ọmọ mi mo bá wá. ọ̀rọ̀ ọmọ mi mo bá wá mo wá fẹ́ bá fani gbólóhùn mo fẹ́ yẹ àkọsẹ̀jáyé rẹ̀ wò yóò bá ṣe rìnrìn àjò rẹ̀. bàbá ní ọgbà. ara àgbà Mm. ǹbọ̀ ṣeun. ìbà tí wáyé ọjọ́ ọgbọ́n àti ìwọ̀ oòrùn ọgbà wájú ọpọ́n èèyàn ọpọ́n ọlọ́múlò ọlọ́kàn ló sì àárín ìta ilẹ̀ àgálágùdá lójúmọ̀ ìyá náà kò kéé béèrè tọ́ ó sì di péré mọ́ fi fi orí mọ́ fòlòlò fọ́ọ̀n bá ti rí báyìí nìkan fi yé wa kó yé wa yéké yéké. Mm. Mm. ọ̀rẹ́ mi àkànní mo rí ti ń bàbọ̀ pẹ́ olóòótọ́ èèyàn sì ni ọ́. ọjọ́ òmùdó pẹ́lẹ́ gan. ọ̀rọ̀ dùn fatọ́ jáde lójú ọpọ́n yìí kódà o kódà rárá òdi wọn rínu kòkò èkúrò tọ́rọ́rọ́ ní jẹ́ pa kó jẹrin ehoro ní ọ̀rẹ́ mi sọ̀rọ̀ yìí yé mi dáadáa àbí ojú pàànà àbí lọ yóò. ọmọ yìí ọ̀rọ̀ rẹ̀ mọ bá wá ọ fẹ́ ọmọkùnrin kan mọ wá ní kí n sì béèrè sí a ti ń bá a bọ̀ náà mo purọ́ fún ọ rí ìwọ náà lọ́wọ́ mi rí ọ̀rọ̀ àjàgùn ìlọ́sìn máa fi gbogbo ọjọ́ ayé tiẹ̀ tẹ̀lé ó yé mi ọ̀gbọ́dọ̀ ẹsẹ̀ pé kòkòrò ìkúrò adìyá fún jáì tí wọ́n ní kó má jẹ́pà bó bá jẹ́pà oúnjẹ èèwọ̀ ló jẹ kó má jẹrẹ ehoro bó bá jẹrẹ ehoro ẹrẹ èèwọ̀ ló jẹ kó sì má fẹ́ ní òré sùn bẹ́ẹ̀ yẹn bá sagídí irú ẹ̀ omi ó tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. Hmm. omi ó tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. Hmm, ọ̀sán náà mẹ́. òkúta amúsaró ò ṣeé múru kà. jai. ọ̀sán náà mẹ́ o. Hmm, bàbá ẹ mọ́ ti jáwé báyìí ní sùúrù ṣé kò wá sí ètùtù kankan bá wo níta bá lè ṣe létùtù. wọn nílà bára gbẹmí ni kú. ọgbọ́n ẹbọ ń bẹ ètùtù wà ó túbà ó wá tùsẹ́ wà. kò sẹ́bọ kò sétùtù. lórí ọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ bàbá mi. nítorí pé àárọ̀ dáa ọ̀sán dáa àmọ́ ìgbẹ̀yìn lójú alẹ́ òsùn àtó kò gbọ́dọ̀ fọkùnrin torí pé gbẹ̀yìn rẹ̀ kò dáa. ẹni ọya ẹni ẹni ẹni ẹni ẹni ndele ndé ọya ndé ndé ndé ndé. kílé o. ọ̀dà ẹ̀ntu ẹ̀ntu ẹ̀ntu ẹ̀ntu. ẹ balẹ̀ dáadáa o. ẹ̀ntu ẹ̀ntu. àìwá tó máa ríra ìbá gbé ọ o. ọ̀sán ni. ẹ má bínú pé mo dárun mọ́ ah, ẹ lójú. ọ̀rọ̀ pàtàkì kan ni mo fẹ́ bá yín sọ ah. ìyá mi. ọ̀sáwò. ìyá mi ọ̀rọ̀ àlàbí ni mo fẹ́ bá yín sọ. àlàbí èwo. Ah, ìyá mi ẹ mọ́ pò ṣe ìyá mi ẹ dákun ẹ gbà mí láyè kí n fẹ́ àlàbí ẹni tọ́kàn mi fẹ́ náà. sọ́ọ̀rì bí n bọ́ sódòdó lérí hmm, bíi tí ò dá kí n ti o sí ohun tí fábásì ti rí bó ní ò dá kò dáa ni kò sí tá a fẹ́ ṣe mo sì ti mọ̀ pé tí fábá ti sọ̀rọ̀ èèyàn gbọ́dọ̀ dẹ́jà tó bá ti láburú ni aburú náà ni dákun ọkọ mi elédùn ò pèsè ọkọ tiẹ̀ fún ọ dákun sọ ti gbọ́ ọkọ mi. bàbá bàbá mi sọ̀rọ̀ bàbá bẹ bàbá mi káyọ̀ǹda mi. mi ò ní bọ́ bá bàbá rẹ sọ̀rọ̀ ohun tí fábá ti ní ò dá ò dáa èmi ò lè bọ́ ọba sọ̀rọ̀ ojú rẹ̀ la fi lọ bàbá rẹ̀ bí fálẹ́rè wọ́n sì ṣàlàyé wọ́n láàárọ̀ ọ̀dọ̀ ọ̀sán dá lé òrọ̀rùn sọ̀rọ̀ ọmọ tí ó ṣẹlẹ̀ lálẹ́ wọ́n jẹ́ sùn o. ìyá mi jẹ̀sùn dákun. ǹda àwọn èèyàn bá bàbá mi. wọ́n bá bàbá rẹ̀ nínú àwọn adarun wọn mú lọ́dún. ìpa bàbá mi bẹ́ẹ̀ bá lẹ̀ ní bá ń bọ̀ sọ̀rọ̀ ìyá mi ìyá mi ọ̀tá ọmọ àtẹ̀tẹ̀ yìí náà fẹ́ ṣe fún mi. bàbá mi. dáná kí ló wá sí o. ọ̀rọ̀ alábí ni mo fẹ́ bá yín sọ. ọ̀rọ̀ ta ni. bàbá mi ṣe rí gbogbo ọ̀rọ̀ tẹ̀ ń sọ yìí ọ̀rọ̀ ìfẹ́ ò ẹni tí mo nífẹ̀ẹ́ ni ẹ dákun ẹ bá mi fọwọ́ sí kí n fẹ́. <laughs> wo ẹ ẹ má sọ kọ́ mọ́ kọ́ ọ̀sẹ̀ jẹ̀ wo kò sọ̀rọ̀ mbẹ́ ọ̀tọ̀sẹ̀ lọ́lọ́yọ̀ látijọ́ mo ti ń bẹ èmi ẹ pẹ́ fálẹ́kè n ò sì pèsè lólè èmi ò sì ní wàrùn yẹ̀yẹ̀ bí ètí ò ní kú. ibi bàbá mi fẹsẹ̀ mi lé ibẹ̀ mọ̀ ń tọ̀hún kọ̀tẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀wọ́. ẹgbà wọn fẹ́ yẹ ìyàwó ìfàlà ìtọ́sẹ̀ rẹ̀ ẹnu rẹ̀ wọn lọ́dọ̀ àwọ̀dùn mo sì fẹ́ ń bẹ nú ilé ọ̀la pé òun ò kó fálékè ìnìmẹ̀ ríru ẹ̀ yìí ayé sì ń dùn à ń wá gbọ́ ìfà etí ìrì àbí ẹ ni èyí gbà àárọ̀ dáa ọ̀sán dáa ṣùgbọ́n alẹ́ yìí lọ́wọ́ àkòrò jogbojogbo. bàbá mi o. alẹ́ yìí ni kókó tá à ń ṣe láyè ńgbà tí ọba wá sí alẹ́ kí ni dárígà ti wà pé mo wálé ayé wá sí gbọ́ kí n sọ fún ọ ńgbọ́ dòdòdòdòdò ọ̀dà àdákẹ́rẹ́ ńgbọ́ ni alẹ́ bẹ̀rẹ̀. alẹ́ bíbí ọwọ́ rọ̀ lẹ́ lálẹ́. Ah, ẹ̀bọ̀n ẹ̀rùn ṣíọ́n gbó sórí alẹ́ ó bẹ̀rẹ̀ ní déédéé òòrùn yẹrí báyìí ní alẹ́ ti bẹ̀rẹ̀ èmi ò wá gbà ó n ò fẹ́ àlàbí ọgbọ́ wo sinmi nù ọmọ dáadáa ni òkè ẹ̀mí ọmọ ọ̀rẹ́ mi ń kòkó ọmọ gidi ni ìwọ wá lọ rèé wò ó wò bí ẹ ṣe pọ́n fò bí ọ̀lẹ̀ àwẹ̀ ọmọ nù èmi ò làbí o kọ́ ọ̀sẹ̀ bá sọ kún bá o ṣẹ̀gẹ̀ èmi ń bá sì fẹ́ lọ́ lọ. ọ̀làbí ni mo bẹ́ fẹ́ o. ọ̀sọ́rọ̀ mi ọ̀sọ́rọ̀ ẹ̀ kọ́ kọ́ kọ́ bí ti ti ọ́ kú ẹ̀rẹ́gbẹ̀ẹ́ mi mẹ́rin yàtọ̀ ó tẹ̀lé sùn. ọ̀làbí mo bẹ́ fẹ́ o. bá sọ kún máa ṣẹ̀gẹ̀ ọmọ àlebẹnu bíi fèrè àmọ́ anẹ́ mọ́sàásì ẹ̀ láyìí. kùn. tá a mọ̀ ń wò yìí. wàá ti dé o. kí ló dé. mọ bọ mọ bọ. ń bọ o ń bọ. wàhálà ti ṣẹlẹ̀ o. kí ló ṣẹlẹ̀. àwọn òbí mi hmm. ìyá mi àti bàbá mi eh. wo wọ́n ti fà á kékọ́rí ah. wọ́n lèmi àti ẹ àní ta wa. Ah, kí ló dé. báyìí à á fìlúlẹ̀ ni o ah. èmi ti kó ẹrù mi ó mm. yá wọlé báyìí jẹ́ ká tètè máa lọ. báyìí báyìí ah, àlàbí báyìí báyìí là ń lọ. ó lè sun bí mọ́jú kó fi dàárọ̀ la ká máa lọ. Eh? kí ṣe kí ni àlàbí tó sì mọ bàbá mi bàbá mi ẹ sẹ́rẹ́ bí bàbá mi bá kẹ́fìn mi pé bí mo wà. níbo la fẹ́ lọ. Oh, alábí jẹ́ aká máa lọ. mo lóru ọ̀gànjọ́ yìí àmọ́ ibì kan ṣoṣo tèmi mọ̀yàn sí ìlú alámọ̀dí ni. ẹ ó ti yá ah, jẹ́ ká máa lọ. yóò gbà wá ní ìrìn ọjọ́ méjì ká tó lè débẹ̀. kò bá gbà wá ní ìrìn ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún àní ojú àtẹ̀jẹ́ àfìlú ilẹ̀ náà. Ah, wo bàbá mi lèmi ò ní fẹ́ o ìwọ lèmi ó sì fẹ́. Ah. mò ń bọ̀ jẹ́ ń gbẹ́rù jẹ́ ń gbẹ́rù jẹ́ ń gbẹ́rù. àlàbí ó yá o. Ah alábí ṣe kíá o alábí nígbà tí bá fìlú lẹ̀ tí wọn ò rí mi mọ́ màá ń dá wọn lójú mi kán lọ́mọ fífa sọmọ àwọn aṣọ fún mi pé ifá kan ní àárọ̀ àárọ̀ kan dáa ọ̀sán kan ò dáa alẹ́ kan kí lọ́kàn mi báwo ni fagan ṣe máa rọ̀ àti kínní ẹni tèmi máa fẹ́ lélẹ̀ kù dẹ̀ sí nǹkan tó léye wọn lọ fi sọ ọmọ àti mo bá dùn. alábí. Okay. àjíkẹ́ ni mò ń lọ. á lọ ọ̀dọ̀ ọ̀rẹ́ olórí bobo tí sunkún mọ́ gan ọ̀lọ́ ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ òṣìwò lọ́rẹ́ tiẹ̀ tí wọ́n máa wà lọ́ndọ̀júmọ́ gan tó yìí ilé wọ̀wọ̀ wá sínú ilé tiẹ̀ bíi oṣù gbogbo tó ń sẹ́yìn lọ pàtẹ́bọ̀ rẹ̀ kánú ilé orí ìrìn òṣì lọ kọjá bí mo ṣe ń wọ̀ mo dijú ojú tí mo di ìgbọ̀dọ̀ yà kó kọjá sínú ilé báyìí dákunjẹ ń rí o. sẹ́mi. má bínú kéèsè wọ ọ̀rẹ́ rẹ tó ní nǹkan ọ̀rọ̀ rí mu pé ìwọ bá wo. orí rẹ burú ọ̀rẹ́ mi dákun má bínú jésà yọjú sí wọn. wọ́n bí mò ń lọ wọ́n ti gbà yẹ́ pé mi ní bọ́ ẹ̀mí nígbà tó wà nù. sọ ibi ọwọ́ ti lè rọ ó tẹ́lẹ̀ rìn àtẹnu ọ̀nà ọjà rẹ sì dínú. ó dẹnu mú bínú bẹ́ẹ̀ rẹ. dákun ilé ìwọ́pọ̀ ń wá ń tò bọ́ sí ẹ̀ ẹyìn dákun àbẹ̀bí dákun wá èmi lọ bá wí. ẹyìn. ó lè rẹ bí. ọ síwì ni àbọ̀ sí èrè. ọ ah, wà wọ ẹgbẹ́ rẹ àwọn onídìí rẹ tọ̀ lè pè èmi nínú rẹ pè ó bá fẹ́ ti tọ́ mọ lọ́rùn tó bá ti rí ìwọ ní ẹ̀jẹ̀ rẹ yìí wọ́n bá ti rí wọ́n bùrù láyé rẹ tó fi kú wọ́n ti pè mí ma adákùn ẹ̀ mọ́ bẹ̀rù ó ṣe rẹ̀ ó lè ó sì tán lọ́wọ́rọ̀ pé. Alábí wo bó ṣe lọ yìí ogún ọdún lẹ̀ yóò ní lọ́kàn ni mo wí bẹ́ẹ̀. ṣé gbogbo ẹnu rẹ tọ̀hún. Ah, Alábí wọn ló kọ́ mi rí gbogbo rẹ̀ rẹ̀ rẹ̀ yìí o. lọ́bọ̀ lórí bu ààrẹ lọ́wọ́ ń wọ́n kan ìwọ̀n kan ìwọ̀n rẹ̀ bọ́ọ̀sì ti gbọ́rọ̀ tó fẹ́ gbọ́. sọ wá nígbà tó tún sọ kínní kan ó fẹ́ sọ pọ̀ sí bàbá rẹ̀ sẹ́wọ̀n. mo ní lápọngbálá pọngbálá ojú ọ̀run ò lẹ́ni ní àgbà àwọn òkúkú látọ̀nà sára níṣe yìí fún Ṣàngó ìràwọ̀ níṣe yìí fọ́lọ́hún ọba tó dá wà láàrin ọ̀dẹ. mo ní ẹ̀yin ẹlẹgbẹ́ mi agbérin abẹ́ gbérin. agbérin. mo ní ẹ pàrọ̀ rẹ. Mhm. ẹ pàrònú rẹ ẹ bá wa mú fe méjì kẹ ẹ mú mẹ́ẹ̀mú. pàrònú rẹ ẹ wá fe méjì ẹ mú mẹ́ẹ̀mú. pàrònú rẹ ẹyìn ẹ máa mẹ́mú nsó ti yín hmm. ẹ̀yìn ẹ máa mú ẹmú nsó ògún níjọ́ kínní àná ẹmu ló lè mu nírètè yàsírè ẹ hmm. àwọn náà wá yàsí àyínú hmm. ẹ máa mẹ́mú. ògidì sámú ọlẹ́mọ̀ dáa pọ̀ ayé ń gbọ́ mi. Hmm. ọmọbìnrin kan wá ń bẹ láàrin ìlú yìí o tí mo nífẹ̀ẹ́ rẹ̀ tí mo sì fẹ́ fẹ́ ẹ mọ ọkọ ẹ ní àbẹ̀bí ah. Ah. àbẹ̀bí sáyẹn eh. ọmọ àbẹ̀bí gbogbo olú yìí àdìo ọmọ wọn rẹ nípa kí ni ọmọ fẹ́ tẹ́. ọ̀dà mo dákẹ́. ẹdú ẹdú ẹdú ẹdú ẹdú ọ̀kẹ́ tá à ń sọ nípa rẹ̀ òun náà ló ń lọ o. àbẹ̀bí dúró dúró dúró ẹ̀ ń bọ̀ wá. wọ́n lọ bá sọ̀rọ̀ nísìn àbẹ̀bí. Ah, bóò ni ah, ẹ kú ọjọ́ mẹ́ta. ṣé gbogbo nǹkan jọra wọn mo ni mo fẹ́ bọ̀ kan ni sọrí bí ìràwọ̀ ti máa ń tàn yinrin yinrin lójú sánmọ̀ bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ ṣe máa ń tàn mi n tí mo wá fẹ́ sọ ni pé ó wù mí kémi rẹ káfẹ́ra wa. èmi. Mm. kí ló tó báwọn kí ló tó báwọn ah, ah. àdẹ̀bí ọba sáláàrin ìlú yìí èmi náà lọ nà báwọn ah. kàyééfì. èmi àdẹ̀bí sáàgọ́ ìyá àgbàdo tẹ́ po bọ́yìn bọ́yìn bọ́yìn èmi náà agídókòbà ó tẹ́ po ìjókòó rẹ̀. ìsàsù ni ìsàsù ni. àdìo mo sọ fún ọ ní bísíkì tí ó bá tẹ odò yóò kó ti fẹ́ wọ. nígbà tó sọ fún ọ bá tẹ yóò di bá tẹ. Ah. nígbà tó rí ah, yín ni wọ́n tún lọ wọ́n tún lọ. iná ilé lèhoro ń ya gbẹ̀yìn. ẹ máa wo. ọmọ rẹ rí kì í mọ̀ wá. òun mẹ́mú ẹ máa ṣe ẹ máa ní ọ̀sọ̀bọ̀ pọ̀ ní. onímù ìyàwó dùn pọ̀ ni ọ̀rọ̀ wa tẹ́. ká gbádùn ni ẹ̀wọ̀n fìlà rẹ̀ ṣe ṣe bí ẹnu pẹ́pẹ́ yẹ. ìyẹn máa ń dùn ìyẹn ní dùn yọ. adébíyẹn pé tí wọ́n láti sọ yìí lórí ọ̀rẹ́ rẹ̀ yìí náà kúkú ni. kí ló dé. òkú sí nǹkan lórí ọ̀rẹ́ rẹ̀ bèbí yìí náà kúkú ni. kí ọkùnkùn mọ̀ kí mo nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n sì fẹ́ fẹ́ bá ń bá a sọ̀rọ̀. àwọn òbí rẹ̀ mọ̀ rí sí àrẹ̀bí sì tún ni ó ní ìgbéraga. ẹni bá mojú ògùn nípa bìnní rè ọ̀rẹ́ rẹ̀ ni bá ń bá sọ. mo dá wọn bá a sọ o iṣẹ́ tá bá rìn kan ní kan jẹ́ o. ọ ṣeun. ó dà fún ọ ọ ṣeun. ta ló ń wò yìí ọ̀rẹ́ mi bò ní. èmi ni jàre mo mọ̀ ọ́ ra fọ́ọ̀n kékeré kan. Ah, ọ̀rọ̀ wo ni. ní tí mo rí òòrì ẹni tí mo gbọ́. ó gbọ́. Oh, kí lọ rí kí lọ gbọ́ o. ṣebó mọ̀sọ́lá. mo mọ̀sọ́lá. ṣebó ló rán mi sí ọ. tọ́ èmi ló ní ọsọ fún mi. ó lóun fẹ́ fi ọ. ẹ́ ó lóun fẹ́ fi ọ ṣàyà. ó lóun fẹ́ fẹ́ mi. ọmọ gan o ọgọ ọfẹnu ọlá èmi àbẹ̀bí ṣé mo ti áwọlẹ̀ tó bá ní tí ìrẹ̀ wa sọ fún mi pé ó lóun fẹ́ fẹ́ mi ìsọ̀lá ọmọ kan dandan tó lásọ lọ́rùn nílẹ̀ yìí. àṣẹ ah, tí mo wí ti pọ̀jù ní ọ̀rẹ́ mi. wọ́n pàjẹ́ nù rẹ lọ ó pọ̀ ìjánu rẹ lọ hmm. ah, kì í ṣe ẹjọ́ rẹ sọ bọ́ sí wá wà ọ̀nà ìjẹ́ rẹ ti dí dírù. Ah, ọ̀rẹ́ mi dọ́kun mọ́ òbí dọ́kun ó yẹ parẹ́ ah, ọ̀rẹ́ mi ti mọ́ wà gbọ́dọ̀ parẹ́ o bó ti rí ó kà tóbi bàǹbà kò tiẹ̀ kò tiẹ̀ dá kankan ló wá sọ fún ọmọ sọ látò lásọ lọ́rùn tásọ pọ́nmọ lọ́rùn tó jẹ́ pọ̀ ọmọ jẹ́ pọ̀ àwọn àlòkù aṣọ tí ń bá lòkì mọ́ kó ló sọ pé fẹ́ fẹ́ mi àrífín ẹgbẹ́gun wàá gbà sórí ọ̀rọ̀ tí mo sọ fún ẹ nígbà mo dé gàánì tó ti yẹ ọ nísìn àwọn ṣùgbẹ́ tí mo wà á lẹ̀ ẹ rí ẹ bá sì kó tẹ kó dọ́jà gbọdọ̀mọ èyí tó tà wọn bá ti tà tó dá agbára aṣọ ẹgbẹ́ tó dá wa. láti ọ̀ra tèmi kó ọ̀ra tẹ́gùn hò tí mẹ́lẹ̀ wa náà bí wọ́n bá wọ̀. yóò wọ̀. ẹ ra tiẹ̀ náà ṣe é ti gbọ́ ti sọyún àti parí rẹ̀ ntẹ́mi sọ ni pé ẹ̀yin náà tẹ̀lé àlọ́ sí àpò kò ní sẹ́ni tí ò ní àlọ́ lóko ẹ sì mọ̀ pé eh, òpin ọ̀sẹ̀ báyìí yẹn máa dárò. bẹ́ẹ̀ni báàmì ńlòdè èmi àtọ̀rẹ́ mi adé mi à ń lòdè kan òde gun à ní ń lòdè. ọ̀ eh, ń lòdè. ìwọ ń lòdè níwọ tó jẹ́ pé èmi ń retí rẹ kó o kó apẹ̀rẹ̀ jáde ká kọrí oko ká lọ kó iṣu tá a kó wálé ọ̀ tẹ̀ta o sọgbọ́n ọ̀gbọ́n bì kankan o kò ní kò ní sọ ní ìsìnkú jájọ lọ kèmí èmi lẹ wí. ọgbọ́n ọgbọ́n tí mo wí. oko òun àtẹlẹ ìrò oko ṣé ńgbà tẹ ẹ sọ lánàá pẹ̀rùkù ṣé ẹ pé tẹ̀lé yín lọ ni. ń wà tẹ̀lé yín lóko ń wà rù ẹrù ń wà mọ kúrú sí i. ẹrù máa ń múyàn kúrú sí i. ṣé ẹ mọ̀ fẹ́rù máa ń múyàn kúrú. ẹ mọ̀ kí máa mú yàn gbó èyí ó máa kúrú sí ni ẹ̀rí máa mì ni ẹ̀rí bá ti rí ni ẹ̀rí gbọ́gbọ́ ẹ ti gbọ́ kúrakúra àwọn ọmọ ah, ẹ gbọ́ mu wọn gbọ́ báwọn ah, èmi ò lè wú ẹrù o èmi ò wú ẹrù. ìdìgàn ah, lébè yìí. ìwé ẹrù ìwé ẹrù. àmọ́ bá ọba délé ìrọ̀lẹ́ kọ́ ọba yẹn ń lẹ̀. iyán gangan ni. ó funfun lẹ́lẹ́. ó sì ní bí bá ti dé ó ti bá ti jẹ. ọ̀dà ó sì lè roko bẹ́ẹ̀ ló lè rẹ́rù ọ̀dà sọ̀rọ̀ ọmọ rẹ báyìí wá gbọ́ ọmọ rẹ ọmọ tiẹ̀ ah, obìnrin ni ọmọ kò bẹ́ẹ̀ lòun ẹ wá gbọ́ tèmi ẹ lóde o ẹ lọ òde kankan oko lẹ́ẹ̀jọ lọ àtìyá rẹ ẹ lọ ẹ lọ kó èso tó wà ọjà lẹ́ ń kó lọ lọ́la ọlọ́run ó sì bá yín tà á àdìọ́ a ti ṣàlàyé bá a ti fẹ́ náwó. èmi ò rọ́kọ. ìwọ ò lóko. n rọ́kọ. Ah, kí ni ṣe ọ́ yìí èmi ń bọ̀ ọ́ sọ̀rọ̀ yẹ́ ń bọ̀ ọ́ sọ̀rọ̀ o sì wá ọwọ́ à ń sọ nǹkan mi lẹ́nu ìwọ wá ń pè wọ́n ròde wọ́n ròde yín fira mi wọ́n jọ kan yín rògbọ́ ọmọ ọdún bàbá tó ní ah, ọmọ yìí ọ̀dà mi mọ́ ọ ṣàlàyé mi fún ni tí mo bá bínú tí ọ lẹ́ẹ̀kan tí mo bá bí tí tí mo bá bí inú ah, ọmọ pé èyí báyìí ó mú ju abẹ lọ ọ̀dà mi mọ́ ni ọmọ ọkọ tí ẹ máa ń pè mí ni èmi gúdúgúdú abẹ̀yìn jákèjá ah! ọmọ yìí ò rí mi wò bí ìrìn rí ò rí mi wò rí. ṣé ọmọ pẹ́ ti ń dá mi dó ṣé ọmọ pẹ́ ti ń dá mi dó ṣé ọmọ pẹ́ ti ń dá mi dó bí gbẹ́rẹ́ mi yóò sì máa retí mi o yóò sì máa bínú ṣé ọmọ pẹ́ ti ń dá mi dó èmi lọ tèmi o èmi lọ. padà sí padà sí o gbọ́dọ̀ kọjá mi tó lé dùn yọ jọba pòrí ẹ lẹ́ẹ̀mẹ lẹ́ẹ̀mẹ́ẹ̀dọ́gbọ̀n èmi ni mo ń bọ́ ọ́tọ̀ tí mo sọ ọ gbọ́dọ̀ sísẹ̀ mbẹ́ o ọ wà á ní lòdì ọ̀hún ẹ wà á jí ọmọ lónìí. èmi ọmọ o èmi ọmọ o kó o béèrè lọ́rẹ́ o. sẹ́ẹ̀rì níìsì tí ifá ọ̀sẹ̀ làkàlà ọ̀sẹ̀ n ò ní lọ ibi tí ì lọ mọ́ àmọ́ ò ní lọ oko ibi tí ìdùn pàṣẹ ẹ ti lọ́wọ́ ìgbàdùn. ó dùn ó bẹ̀ dẹ́ni ọ̀ wàá lọ oko ọ lọ sí oko sọgbọ. ẹrú ọmọ yìí bà mí. ọmọ rẹ ta kúndójú kan lóhùn ní lọ ẹrú ọmọ yìí bà mí. bí ọba wa lọ èmi náà lọ èmi náà ní lọ àwọn àjọ dúró sí àná ìwọ náà dúró. irú àgbákò ọmọ wò rè báyìí nítorí ọ̀rọ̀ ẹ mọ̀ wò mí náà ṣèṣe pé ọmọ yìí ti gbé sí gidi mi ṣèṣe pé nǹkan burúkú kan ń gbé inú ọmọ yìí tí ń jó ṣùgbọ́n. sọ fún pé yóò lo oko. ó mà ti gbọ́. tí ọba náà àtiwọ́ àti ẹ̀ bòde lè ó lo oko. kò sí bèmí ọ̀nà oní ìwọ èmi ni mò ń bọ́ tọ́pọ̀ lóko ò ní lóko wàá sẹ́yìn ọ̀dọ̀. dàmí sí la láíláí jẹ́ yẹn wá síwájú dẹ́rù rẹ̀ o ìmọ̀ tí ì ṣe fún yín ẹ̀yin yóò sì bú ẹgbẹ́ nu òsì ẹ kóra yín dànù. ilédùá ah! wọ́n lọ sí mẹ́sàn-án tó sọ fún àwọn ọmọbìnrin yìí. ọ̀dáhùn o. ṣé tí n tọrọ kan lọ́wọ́ rẹ sọ fún mi. ìfún ọba ni. èmi kò ní tọrọ tọ ni. sí òsì arábìnrin. ta lọmọkùnrin sínú. baálé mi nu. mo fẹ́ kọ fún mi lọmọkùnrin mo nífẹ̀ẹ́. arábìnrin ọ̀dáhùn àbí ẹ mọ àgbà. àdínkù ọ̀lọ́ fẹ́ lómi. yé èmi àbẹ̀bí. àbáàdé náà ló ń kí ẹlẹ́rìí ibú lọ́wọ́ ẹ̀wọ̀n ó dé kí lọ. èmi àbẹ̀bí ọmọ ẹlẹ́rìí ibú ni. ẹlẹ́rìí ibú bò. ẹlẹ́rìí ibú lọ́mọ yìí já lọ jà rẹ̀. wọ́n wọ́n wọ́n wọ́n èmi ò dé tó fi lórí ibú. alẹ́lẹ́rí ibú ni mo ní ọjà lọ. kí sà já lọ náà ní ọ̀rẹ́ ọ̀rẹ́ ìpamọ́ náà ọ̀rẹ́ ìpamọ́. àbúrò mi ò yọ ìyá rẹ̀ dùn. àbọ̀yé. elédùn àmọ́ dùjú tíà ah, mọ́ dùjú tíà mọ́ wà lẹ́sẹ̀ lẹ́wọ̀ọ́rọ́wọ́ ah, ọ̀wọ́ ọ̀rọ̀ àbẹ̀bí ìsú mi. kí àbẹ̀bí kó sì lórí láyà pẹ̀lú gbogbo tí mo ti ń sanwó látàárọ̀ eléyìí mo wá fẹ́ fi káàdì ẹ̀ lẹ̀ kó o lè bá a mọ̀ kó o mọ̀ lọ́rùn dáadáa. kí ọmọ mi kọ́ lọ pe ìyàwó oníyàwó kalẹ̀ kó máa sọ òun fẹ́ tọrọ nǹkan rẹ̀ èyí ò ní bò ń ní òun fún ọ ìyàwó eh, ọkọ mi kó yọ̀ǹda ọkọ tiẹ̀ fóun kóun orí ìfọkọ mi. Àbẹ̀bí ń gbọ́ ṣé òótọ́ ni tí bàbá rẹ sọ bẹ́ẹ̀ ni tèmi ta ọmọ yóò ti ẹ̀sẹ́ Àbẹ̀bí ọ̀sẹ́ ò sọ pé kò rí bẹ́ẹ̀ mo gbé mo gbé mo gbé mo dáná mo wá pé obìnrin olóbìn ó pè ìyàwó oníyàwó sọ fún pé kó wọ́pọ̀ tiẹ̀ síwájú ọkọ rẹ̀ wọ́ òfẹ́fẹ́ tèmi mọ̀ bá mi o ṣé àwọn epo wá ní àbá ìrora nítorí ọ̀nà ìwọ ọmọ ẹ̀ ṣé ò dáa tó lọ́mọbìnrin tọkùnrin lè pè ọ́ ni tó fi di pé wọ́n á lọ rè bá ẹni ẹlẹ́ni pé ọkọ rẹ̀ wọ́ ọ fẹ́fẹ́ àbírú àsìgbé ọmọ wo lè lé ìbá ẹ̀ sẹ́mi mo bí ọmọ yìí sá hmm? ṣé ẹ ló lọ sọmọ wa lọmọ yìí. ìwọ náà láàbì bó o lomi. èmi hmm. mo mọ̀ dáre láyé mi o ṣé ìṣe pé wọ́n ṣe ọmọ ìgbé fún mi bí mo bí sí. ṣé lọ́dọ̀ yàbí. ẹ sẹ́yìn tẹ́ bí máa ń bẹ̀ pọ̀ ń bẹ̀ ni. máa mọ̀ torí mi báyìí ẹ dákun ta ló fi wàjọ náà wá méjèèjì báyìí kòjọ yóò jọ bàbá jíjà lé ọmọ burúkú báyìí ta ló fi wàjọ sẹ́yìn lẹ́ ń ṣe tó ṣe é ni àbẹ́mi. ibo ah, jọ. ṣé mi wá ń ṣe ṣé mi pé mo fẹ́ fẹ́ yín. Ah, ẹ kàn bú mi ẹ kàn bú lọ bá kò pọ̀ yẹ kó o pè yàn ńgbà wọn ò pè ọ́. kí ló dé wọn ò fi gbẹ. ẹ̀rù ń bà wọ́n ni. ẹ̀rù ń bà wọ́n hmm. ah, ẹ̀rù ní bà wọ́n jẹ́ pé owó ni ọ́ tó rí owó kí ìgboro ó rẹ̀ rò ṣe ní bà wọ́n. tọ ah, kò ju eh, rẹ lọ ń bọ̀ tó mú kan ni màá rin rúrin tí màá rin kí ìgboro sẹ́yìn náà dáa ṣé ẹ bá fi

kò jẹ́ àmọ̀ntàbà sí tó bá jẹ́ pọ́kùnrin ni èmi máa hàn ti ní ìbá sọ̀rọ̀ yóò sì gbọ́ sí mi lẹ́nu obìnrin ni báyìí ìwọ lọ la hàn tó fi bóbìnrin sọ̀rọ̀ sí ìgbọ́rọ̀ rẹ̀ tó ti yọ ẹ̀tẹ̀rẹ̀ ayé nú tùtùrù bá sọ̀rọ̀ dánímọ̀ràn ògbóni tó bá mọ̀ pé wọ́n bá fẹ́ kẹjọ sọ́là ní ara yín èmi lọ́dọ̀ yá aláṣà o ntẹ̀mí ọ̀sán fún òdùbá lọ àbẹ̀bí nítorí ọlọ́run òsì ṣàánú mi wọ́n mú mi. ìwọ ni bá sọ̀rọ̀ mọ́ pa mí mọ́ pa mí mọ́ pa mí. Ah! ẹni sùúrù ẹni sùúrù jàre gẹ gbọ̀ngàn náà ẹni sùúrù. ọ̀dà kí ló fẹ́ wù mọ́ ń gbọ́. ẹ̀gbọ́n sẹ́yìn ọmọ àyẹ̀dẹ́wò hmm. bẹ́ẹ̀ náà bá rí ẹ kọ̀ mí sí ó dá pọ̀ ó dá lọ́mọkùnrin. mo sọ ọmọ bí po ẹ dákun kí náà wí kí ni wí ní ìsìn òtí apàlọ́ bántàbántà ọmọ Sarah ọlọ́run olójú rẹ̀ wà pẹ̀lú àṣìgbé ọmọ yìí wọ́n ní fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bọ́ sọ̀rọ̀ mo ti sọ ń pọ̀pọ̀ mo sọ ń bàbá mo sọ ń pẹ̀lẹ́pẹ̀lẹ́ mo tún sọ léle sọmọ ike ọ̀pá mi báyìí ah! orí mi ò. Eh, ọgọ ah, tí báyìí pọ ọgọ kírù rẹ kọ́ ọmọ kémi àbẹ̀bí ọmọ ọlá èmi ọgọ̀ wọ́n bá sọ sí pọ́nmọ lọ́rùn wọ́n bọ́ ti rí bọ́ọ̀nù rẹ̀ ṣe lè kí mi àìrọ́ rẹ̀ fi kínú láyé rẹ ọjọ́ bá tún dáhùn ìdí ìṣe láyé rẹ ò ní bínú. wílé ti rí àwọn aláìlasọ lára àwọn àwọn ọ̀bùn yìí àwọn olùṣèlú àwọn akúṣẹ̀ àwọn akúṣẹ̀ àwọn èèyàn aládàáda ìsọlá níbẹ̀ láàrin ìwà àbẹ̀bí tó tán kí tó dá lóhùn. tó dá lóhùn mo kọnu fẹ́ sí ni mo ní wọn fẹ́ ó sì lọ́wọ́n ìgbà já máa lọ. ó náà lọ kí o tó yẹ̀yẹ́ rẹ̀ ṣó tán bí. ọmọ mi. àbẹ́mi. ọmọ mi ṣọ́ra fún àbùkù ẹnu torí ẹnu lẹ bọ torí kẹnu ọmọ bà kọ. sẹ́mi lẹ́ ń bá rí. ẹ̀yin bàbá àgbàyà látùbọ̀tán yìí nígbà bá ti tẹ́ ti fi gbogbo àgbà yín tẹ́ ti fi sòsì tán láti kékeré yín tẹ́ tẹ́ tẹ́ wá kàn ṣe ẹ wá darí ràn sílùú ẹ wá ríran kì í àwọn ọmọ tí yín ẹ ríran sí wọn o èmi lẹ wá ríran sí ṣé ẹ mọ̀ mí lù yìí ni ẹlẹ́mọ̀ mi lu yìí èmi àbẹ̀bí ọmọlá ọmọ oníyòó mẹ́bi ẹ̀mọ̀ mi tẹ́ wàá pè mí tẹ́ ríran sí mi kálẹ̀ mọ̀ mí ni ẹni dán rẹ̀ o èmi ẹni mọ̀ òkó ẹni kò mọ̀ sẹ́yìn ní ayé ní ayé yín ọlọ́run tẹ bá tún bá mi dán rẹ̀ wò yín tí ì ṣe fún yín ilé agajù yín lọ èyí bàbá gbàyà àgbàlagbà gbàyà látùbọ̀tán yìí. ọ̀lọ́ ọ̀lọ́ kọ́mọdé yìí yọ ní ewu ayé yìí wọ́n jọ pé wo ayé yìí lọ náà kó yọ. ó sọ tèmi náà. nínú ìbá tiẹ̀ wá ṣe pé lẹ́dọ̀ àkànjì kì í wá sóko kémi rẹ̀ ti ṣe pẹ̀lú ara wa bọ́ọ̀ bá ti wá sóko tí ìlú rí ọnu. àti ìpẹlẹdọ àgán ló tiẹ̀ wá ní kókó èmi àti yín ó súnmọ́ra wa ẹ arẹwà. kí la fẹ́ ríra fún arẹwà àlọ́ ọ̀fẹ́ tí ń bọ́ sọ látijọ́ arẹwà mo nífẹ̀ẹ́ rẹ mo nífẹ̀ẹ́ rẹ pọ̀ kódà bí n bá ń jẹ nínú àgbàlá mi báyìí bọ́rọ̀ rẹ bá sọ sí lọ́kàn oúnjẹ òun ò ní lọ mọ́ arẹwà dákun mo nífẹ̀ẹ́ rẹ mo nífẹ̀ẹ́ rẹ mo nífẹ̀ẹ́ rẹ wọ̀rọ̀ mi sí wọ̀rọ̀ mi sí jọ. kì í ṣẹjú èmi náà ọmú ọ̀rọ̀ ẹ̀yin ọkùnrin ṣòro ni nísìn tẹ́ ẹ bá ti yọ tójú yín tán ẹ folúwa rẹ̀ lẹ̀ ní ojú. irọ́ ọ̀rẹ́ mi ò rí báwọn èmi mi bá ṣe bẹ́ẹ̀ mi bá ṣe bẹ́ẹ̀ àwọn tó la àwọn tó nílẹ̀ ikú wá jẹ mí èmi wọn wà jọ tójú mi kó mbẹ wọn ò mẹnu kó mbẹ wo èmi yẹn sì jo ejò ní máa sán ni jẹ tí ń sá lọ bí n bá bí n bá gbẹnu lé nǹkan báyìí bí n bá mú kí nǹkan ọ̀hún gbẹ̀hún ò ní gbẹnu kó mbẹ kọ wá mọ wo mo ti mọ̀ pé lè yóò lè gbẹ ayé arẹwà dákun dákun dákun wọ̀rọ̀ mi sí mo nífẹ̀ẹ́ rẹ pọ̀ mo nífẹ̀ẹ́ rẹ dákun ṣé lóòótọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mo nífẹ̀ẹ́ rẹ ah òótọ́ ni o òótọ́ ni arẹwà. ó dáa mo ti gbọ́ mo sì ti gbà. ó ti gbà ó ti gbà ó sì wọ́n ti ẹ àmọ́ ó gbọ́ ó gbà náà bó o ní wàá ṣe mọ̀ kọ́ ọ gbọ́ ọ gbà. ó dáa sí ìlú lẹ́rí mọ́gì ọ̀pẹ́ nítorí ti ọ. Ah, lẹ́rí mẹ́gẹ̀ wẹ̀ wọ́n lẹ́rí mọ́gì arẹwà ọ̀dìmọ́ mi kí n mọ̀ pé fẹ́ẹ̀ mi ń bẹ lọ́kàn àyà tiẹ̀ náà dàdúwò yìí kí ni sẹ kí ló ṣe pẹ̀lú ọkọ mi sọ́ọ́sọ́ pé ọmọ ọkọ mi ni kí ló ṣe pẹ̀lú ọkọ mi àbọ̀sọpọ̀ mèmí àbẹ̀bí ọmọ ọlá ọ̀nà ọmọ mi lẹ̀ yìí. àbórí rẹ burú ni àbẹ̀bí àbíkínà ti ń pè ọ́ ibo ni pàdé ajá àwọn ata àwọn àtàsínwé tí èmi rẹ ti jọ pàdé. sọrí nbọ lẹ́jọ́. sọrí mọ nbọ lẹ́jọ́ nbọ lẹ́jọ́ olórí ikú kí ló ṣe pẹ̀lú ọkọ mi. àbẹ̀bí àbẹ̀bí kí ló ṣe o. ìfọkàsí. ọ̀n fọkàsí. àbọ̀ sẹ́gbẹ̀ fún ọ sẹ́gbẹ̀ fún ọ ìfọkàsí. wọ́n sọ pa ọ. ìdílé àrú ẹgbẹ́ àti kọ̀ọ̀kan kí ló. wọ́n wọ́n. káyọ̀sẹ̀ mi ọmọ ìdí fún ni. sọ́kà ìdí fún ọ. sọ́kà ìdí fún ọ. ọmọ ìdí fún bẹ́ẹ̀ ni mo gbà ọmọdé rẹ ò mọ̀ wò ó pẹ̀lẹ́ kí ló ṣe kò sí tó ṣe é tún pẹ́ kan sí i kò sí tó ṣe lọ́pọ̀lọpọ̀. èmi làwọn bá wí. ọ ti jẹ́ kó ọmọ gidi lọ ọmọ lọ́wọ́. ọmọ gidi lèmi ẹ̀sọ́ ọmọ gidi. ṣé wo lórí ibú tó dààmú díẹ̀ tẹ̀lé lẹ̀ ìwọ lèmi ẹ̀sà ya. ṣé pé lórí ibú rẹ ṣé bá ṣe ń kọ́ ọmọ lọ́rùn ni adé àfọwọ́ tó ṣe ká fún ọ lásán ni. lẹ́mi. bẹ́ẹ̀ni. ah èbí lọ lórí ibú èbí lọ lórí ibú èbí lórí ibú. ọ̀fẹ́ sọ lórí ibú. bàbá àbẹ̀bí bàbá àbẹ̀bí ọ̀rọ̀ àbẹ̀bí ìmọ̀ ń tójú sú mi ẹ mọ́ mọ́ mọ́ wò mí ràn lórí ọ̀rọ̀ àbẹ̀bí mú ọmọ kọrin re kí ọmọ burúkú yìí láàrin ìlú gbogbo àdúgbò gbogbo olú ibi tó ìṣe tó ń wò kọrin re kí gbogbo wa àbàjẹ́ ilé ayé ìlú pé sí ọwọ́ ọmọ yìí bàbá ni wọ́n dọ́kọ̀ ń bìkan lẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ tán bá ní wọ́n ń wà burúkú kan bì kan lẹ́ẹ̀bà bẹ́ẹ̀ bọ́n bá ní wọ́n ń ṣèpáǹlẹ̀ kan bì kan lẹ́ẹ̀bà bẹ́ẹ̀ ó lè nìkan lọ́lọ́dúnmọ̀rẹ́ ò tí ì yọ̀ǹda fún un bọ́n bá kí lásán wàhálà ni ó dàbí wọn kò lọ́rẹ̀ gbogbo ayé ló ti wá mú lọ́tà káàkiri àdúgbò etí mi ti wá kún àwa ń pè lówè à ń pè lówè sí wọn ńlá ronú ẹ dákun ṣé yóò tì sí yóò àjò olúbete máa lọ́wọ́ ni nígbà tó ọmọ rí báyìí tẹnu ọ̀ka ẹ wò múra bí ó ṣe múra bí egbé wọn wò rèé mo ti kékékékéké kò gbọ́ ṣé múra gidi rèé ẹ náà kù sọ́dọ̀ èmi ìyá rẹ̀ ló ti bá rùmú rẹ dé ni àbí ti bàbá rẹ̀ ó ní tẹ́ bá kọ tẹ́ bá kọ lánàá ilẹ̀ kọ lónìí náà lẹ́tọ̀ kọ lọ́la kò mú oúnjẹ wá kọ mọ̀ kó rí rẹ̀ ṣe bàbá yóò dáná oúnjẹ báyìí yóò rìn lọ níbi orí tán sangi yóò sì dé bẹ́ẹ̀ bá kọ̀ tẹ́lẹ̀ ní fún lóúnjẹ yóò yọ kẹ́lẹ́kẹ́lẹ́ yóò wọ̀ náà yóò dọ̀gbọ́n yóò gbòógbò yóò gbò. àmọ́ mi ẹ sì ní òun oúnjẹ sè ṣé mi mú tẹ̀ bá lánàá ni. ṣé ẹ bàtọ̀ tẹ ṣe é jẹ. a ṣé ẹ wá jẹ ni. àwa jẹ ṣé wọ́n jẹ. ṣèbí mo ti yó ni wọ́ yóò ni nígbà àkókò inú rẹ̀ fi tó gba bó o jẹyìn wò ó ọ̀ rẹ̀ jẹ tá a bá wí fún ọ tó o bá lò ní gbọ́ sọ́rẹ́nu tí a wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá yìí kébì fún ọ mọ̀jẹ̀ àmọ́ tá a bá yìí sọ̀rọ̀ fún ọ kọ́ ọ gbọ́ kó o sì gbà gbogbo tí wọ́n ń sọ ìwà tó ń hù ẹsì ìgbésẹ̀ tó ń gbé kì í ṣe tó bá mu tó ti yẹ ọ gbogbo tó ń ṣe káàkiri pátápátá wọ́n sọ fún wa ìjẹgbọn tó ń já kiri bí ẹni wọn bí ìtàpànà tí wọn ti pè fún ṣé wọn nìkan ni wọn ń tọ. wọn tọ mi ni wọn tọ mi ni. ẹ̀rín rẹ̀ pa mí obìnrin mọ̀ ní ọ̀ yọọ ma bọ ọdẹ ní ọkọ rẹ káwọ àtàbúrò ọkọ rẹ kẹ ẹ ní gbólóhùn aṣọ kíjà ọbẹ láàrin wọ rẹ eh. sọ̀rọ̀ nu sọba mu ẹyẹ abẹbí ìwọ ni wọn bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ tèmi o mi ò sọ jù bá lọ sọgbọ.

ìgbádùn bámu ni sẹ́rí tí àbúrò ọkọ bàbá mi dánwò sí wo ń lu ń lu bí ẹgbàá jẹ sẹ́tún wá rí bàbá ń bari ní pé tí ọkọ bá tún dé tó bá sọ pé kinní kan ń gún lu ọkọ báyìí ń gbádùn rẹ̀ ẹ́ ni èmi àbẹ̀bí ọmọ níyà òmìnir tó jẹ́ pé tọkùnrin méje tó bá pàdé mi lọ́nà odò wọ́n jẹ ìyá ni ẹnìkan máa mú mi ṣeré yẹ kẹ jẹ́rìí mi ẹ mọ̀ mí

gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí èmi sọ fún ọ ẹnu wa wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá kíbi fún ọmọ dé àmọ́ tá a bá fi sọ̀rọ̀ fún ọ fún ọgbọ́n fún ọgbà ni òṣèré ń bẹ òṣèré ń bí ọmọ tí tí ò múnú òbí dùn kódà ẹlẹ́dàá ọ̀fẹ́ ọlọ́run ọ̀fẹ́ ìyá jìyà lórí ọmọ bàbá jìyà lórí ọmọ gbogbo bí ọmọ bá ṣe wà láyé kọ́mọ múnú òbí rẹ̀ dùn ni tí inú òbí bá ti ń dùn sọ́mọ inú ọlọ́run náà ti ń dùn sí i ọmọ ajá kì í bí orò kọjá pé ẹ máa pariwo lọ́tọ̀ ẹ máa pariwo lọ́sì bàbá débẹ̀ wọ́n láàbà obìnrin láìsọkùnrin tí kẹ́ni ká pè kí là á pè é àmúra bí ẹ bí egun wúwo kí kì í ṣe ń tọ́ da èèyàn mélòó ni wọ́n rí ní gbòòrò tí múra bẹ́ẹ̀ ah, ilé ẹni láti ẹ̀ wò èèyàn wo ilé rẹ̀ bí ilé rẹ̀ bá ti rí ni irú àwọn wo ló bí mi irú òbí wo ló bí mi èèyàn wo ni bẹ́ẹ̀ yẹn bá wá wà láyé yìí tó bá rinú gbogbo kò sẹ́ni tí ò lè kò sẹ́ni tí ò lè bínú àmọ́ èèyàn máa rọ̀ èèyàn wò èèyàn máa wo bó ṣe fi lé sí kọ́ ọ máa ṣe jẹ́jẹ́ tó bá ń ṣe jẹ́jẹ́ kò sí tó burú bẹ́ẹ̀ ìwọ náà wo nísìn ẹni ọkùnrin lọ ń dà lọ yìí wọn bá dẹni ọkùnrin tí wọn náà bímọ tí wọn náà ṣe gbogbo ẹ̀ tán ìwọ náà wo bí ó ṣe rí lára ọmọ bí ó ti rí pé gbogbo ariwo tá ń pa yìí àtẹ̀mí àtìyá rẹ ọmọ pé ọ̀rọ̀ gidi là ń bọ́ ọ sọ. báàmì tẹ́mi àtọ̀rẹ́ mi adébíyẹnké bá ti mọ́ wọ̀ bá ti mọ́ wọ̀ nǹkan wa. bí wọ́n bí n pé bá múra báwọn èèyàn mélòó lórí ti múra bẹ́ẹ̀ ìrìn àrìnlá kò ní béèyàn bá ṣe rí ni ni yóò ṣe mọ bí ilé èèyàn ṣe rí béèyàn ṣe jẹ́nu ilé rẹ̀ bẹ́ẹ̀ lèyàn ó ṣe mọ̀ ẹ wò ó. bàbá bèbí sẹ́ńgbọ́n ti ń wí òun àtọ̀rẹ́ làwọn jọ múra báyìí tọ́mọ tí ó gbọ́ràn rèé ọlọ́run ọlọ́run ẹlẹ́dàá mi tó bá jẹ́ pé mo bá ní ọmọ mi lẹ́yìn àbẹ̀bí mi yìí ti kọ ọmọ ìlọ́mọ yìí gbà kó sínú mi yà ni ọmọ tá a bá wí ti ń warùn kì í bàbá pàlọ́ bàǹtàbàǹtà yóò mọ̀ sí rà bàbá sọ̀rọ̀ gidi yóò kà kún ọ̀rọ̀ lọ́rùn lásán olódùmarè ọba mi bí wọ́n ní tí ó pọ̀ ọbẹ̀ tí ó pọ̀ irú náà ni kí ṣe wá gẹ́rù mi lò tó fún nírú ọmọ báyọ̀ náà ìbẹ́ ìbẹ́ orí ẹ̀ka ẹ̀dẹ́ o ẹ̀ka ẹ̀dẹ́ ló fún mi èyí ṣe fún mi. Ah. ó lọ sì wí sí la. tí n bá fún lẹ́pẹ̀ gan yóò mú kí n má ti lànà mi kí n má ti ṣe ó báyìí gan torí kò mú nù mi dùn níṣẹ́jú kan. ọ gbọ́dọ̀ ṣe fún mi. abẹ́bí ah, o ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. àbẹ̀bí kúnlẹ̀. o kúnlẹ̀ àbẹ̀bí kúnlẹ̀. àṣálà yìí padà ni wọ́n ló wọn bá mi mo mọ̀ ọlọ́run ṣeun. mo mọ̀ lọ́wọ́ rẹ. àbẹ̀bí. ìwọ náà ọ̀rọ̀ ọmọ sàánú rẹ o ọ̀rọ̀ ọmọ sàánú rẹ o torí gbogbo ń tà ń bọ́ sọ yìí kó lè bá a gbọ́ ni ó lè jágbà ní fún ọ lẹ́yìn wọ́ọ̀lá ni torí yẹn ni kó wọn yọ ọ̀yà a sì pẹ́ a sì lè gbé yọ̀ pẹ́ ọmọ ìjà àmọ́ ọlọ́wọ́ jẹ̀mí gbogbo wa ó gùn tó ti gbọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o gbèsè ayé mi náà kúnlẹ̀ fún ọdún náà wò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ilé ìlú kárí ilẹ̀. yóò gbọ́ ọkọ lè gbọ́rọ̀ náà ní gbogbo tí mo ń sọ fáǹfààní ara rẹ náà ni wọn náà wo òpin méjì lọ́wọ́ mi ìṣe ní ọ lẹ́yọ̀ kan ṣoṣo tí ìpè ìní dunnú sí ọ nígbà tí wọn náà múnú mi dùn àmọ́ bọ́ọ̀ bá ń ti múnú mi dùn báyà bẹ̀rẹ̀ kò sí tó béèrè tí wò ní ṣe fún ọ dákun ọkọ mi ìforí mi jù ọ́ dákun. bẹ́ẹ̀ni mo fẹ́ wọlé mo fẹ́ lọ bọ̀ mo ti gbọ́ ọlọ́mọ ìgbésẹ̀ bẹ́ẹ̀ mo ti gbọ́ ọlọ́mọ ìgbésẹ̀ bẹ́ẹ̀. Alabi, alabi, alabi, alabi, alabi, alabi, alabi. tiẹ̀ dúpẹ́ pé mo rọ ni ní kọ́bọ̀jà pé ó ti lọ ọjà mo rẹ bí ọ̀rọ̀ àbẹ̀bí mo bá wà o ààrẹ àbẹ̀bí yìí ọmọ dá alépọ̀ rẹ̀ mi ọ̀ jáde ọ̀ jáde sí ààrẹ títí àbẹ̀bí ṣé èyí tó tún ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lẹ́nu jọ́ mẹ́ta yìí òyì ló pè é òyì bíi àdákẹ́ ẹ wò kódà níjó ní nǹkan gbogbo àwọn kí ni jàǹkáwò ojú ojú gbura ojú àròjù eh, eh. gbogbo ẹ̀ná ní ajá wọn ni wọn fi fọ́kọ mu ifi ń fọ́kọ mu ẹnu jẹ́ mẹ́ta jẹ́ ni bàbá rẹ̀ tún ní pé bóńbà tó ti jáde o òun tó fi wẹ́lọ̀ lórí àwọn èèyàn ó kẹ̀dẹ̀ pé bẹ́ẹ̀ ní ṣe ni ìjà mọ̀ kú adájú lọ̀rọ̀ rẹ̀ nígbàdá pé oríṣiríṣi ọwọ́ ni máa yọ kò jẹ́ mi ọ̀kà kún kankan nígbà ẹnu gọ́mẹ̀tà tí wọ́n wá ní ká mọ̀mọ́ rọ pé òyì ni o bàbá rẹ̀ sì sí ní bòun bá ti lọ ibi tóun lọ bòun bá ti dé o ẹni tóun bá tún gbàbọ̀ yóò mọ̀ lò pé ara rẹ̀ ó sì ṣe dáadáa. ní ọ̀rẹ́ mi èmi ọ̀mọ̀ pé bá a ní òyìn inú nù n tí wọ́n pè náà nù. n ọ̀mọ̀ pé ìkò ju bá wí nǹkan rí o lè àdìdàkù sí òyìn inú ni àti nínú tí wà ọba ti já gbẹ́rẹ́ kan lójú báyìí kan ní ọ̀kan ní ọba tán kò ní í ṣe mọ́ ṣé àbẹ̀bí ò wá dàgbà ju kí wọ́n já ń gbẹ́rẹ́ lọ. mélòó lábẹ̀bí ọ̀. èmi ṣe bí ọmọ tí máa ń jalè nìkan ni wọ́n pè kí wọ́n já ní gbẹ́rẹ́ lójú ni kó sì máa wò ó bó ṣe burú rẹ̀ tó ọlọ́run ojú fo lè fún mú eré ọmọ nǹkan ní nǹkan mú ọkàn sọmọ tó le ni èmi ṣe bí kọ́mọ̀ wà tó rọ pé bóyá tó tún ti ń jalè ni mo ṣe ń ronú sí eléyìí gbẹ́rẹ́ dé òun ọ̀rẹ́ mi kò sì mú olè mọ́. ẹ kú kalẹ̀. ah bàbá ẹ wọlé ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ sùn wá bọ̀ rẹ nílé mo mọ̀ pé èmi bá lè ẹ lórí ọ̀rọ̀ àbẹ̀bí ọmọ rẹ ni o ìròyìn rẹ̀ tí mo ń gbọ́ gbòòrò kọ̀ dáa ọmọ tí wọ́n ròyìn ẹ̀ dáadáa kí wọ́n tí ì rí fún un á bèrè tà sí ọmọ tí wọ́n sọ pé kí lọ wọlé tọ̀ rẹ̀ kí lọ bá dọ̀dọ̀ rẹ̀ ah, ibú ni kọ̀ dáa àbẹ̀bí ibú yàn ẹ wo ẹ tètè wá kan ṣe sí o. kó orí. ẹ ṣe ọlọ́run tó ti náà ṣe mo dákẹ́ lérí ọ̀rọ̀ àbẹ̀bí tó bá jẹ́ pé lùlù ní ni kábẹ̀bí ọ yà ọmọ tó yà ẹ wò ó ti nà á níjọ́ kan débi pé mo mú látàárọ̀ báyìí nígbà mo nà nà nà tó mo tún mọ lókun kẹ́kẹ́ mo dè mọ́lẹ̀ nígbà tí láàárọ̀ títí tílẹ̀ fi sunko n kò tún dalẹ̀ tí baba rẹ tún dé báyìí baba rẹ tún gbà mí òun náà tún nà a báyìí àtúnfi gbogbo ara àtọjú àti mú gbogbo ẹ̀ láfata sí ẹ dákun títí tí ilẹ̀ ẹjọ́ kejì fi mọ́ báyìí àfún lómi kéré omi ló kéré àfún àfún eh! táàfún lóúnjẹ. ìyá àbẹ̀bí ṣẹ́gbó tọrọ ẹ ìlú dáadáa ni ah, ah, wo ọ̀rẹ́ tẹ́lẹ̀ báyìí ìlànà àwọn ọmọdé ẹ bẹ́ẹ̀ sí ipa yàn ẹ ìlú dáadáa. bàbá ẹgbọ́n tí ẹ wí ni wọ́n láwọn mú ẹ̀yàn wọn ra lókùn gbogbogbò báyìí látàárọ̀ dilẹ̀ sú ó tún dalẹ́ wọ́n mú ata wọ́n kó àtàbọ̀ lójú káta sí ní gbogbo ara ẹni wọn ò dú dáadáa mi bá bi amọ ilẹ̀ iná onígbọ̀n bá pa. abiyamọ tó wí o gan ni ò jẹ́ wọn ẹ wo ẹgbẹ́ lágbàlù kí wọ́n fún wájú kí wọ́n fún lẹ́yìn báyìí bá lè dùn dáadáa ẹgbẹ́ lágbàlù ẹgbẹ́ lágbàlù fún. ara àbúlà ọ̀rẹ́ bàbá rẹ̀ ọ̀rẹ́ bàbá rẹ̀ onígbọ̀n bá dùn pa èmi rí ọ náà tí wọ́n kàn wí fún ọ ni pé ẹyin tó rí tó ṣe é yàgbẹ̀rẹ̀ sí lójú yọ ọ sọ ọ̀rọ̀ kan fún mi. ìyá sọ ọ̀rọ̀ kan fún mi. ìyá àgbà tó fẹjọ́ rẹ sùn mí. wọ́n sọ ọ̀rọ̀ kan fún mi. wọ́n sọ ọ̀rọ̀ àbórí àórí rẹ. ìyá sọ ọ̀rọ̀ kan fún mi. ẹ wò ẹ káàbọ̀ ẹ kí ló dé. mo sáré lọ sọ́dọ̀ rẹ nílẹ̀ wò ẹ kí ló wá ṣẹlẹ̀. mo fẹ́ rí yín ni ọ̀rọ̀ ń ṣe kókó ṣe pàtàkì gan. ẹkún mi ṣé o ṣì. mo lọ sóko ni mo bá rí àlàbí ọkọ mi tí mo bá rí pẹ̀lú obìnrin n tí ìwé n tí fọ àlàbí lù mí bí aṣọ òfin ni. àlàbí àbíkí ńlá. ẹ alabi. àwọn fi àjà mi o. ta ló jalabi ṣé mi jalabi mọ. ọkọ mi ni ọkọ àfẹ́sọ́nà mi. àmọ́ o ti mú lọ́dọ̀ ìyá àgbà ni. ọmọ. ṣé mi mọ̀. ẹ mọ àmọ́ kan tí mo ní tí mo fẹ́ tóun náà sì fẹ́ràn mi. ọkọ rẹ tó nífẹ̀ẹ́. Mm. ṣé eh, òun fẹ́ ọkọ kọ̀ọ̀rọ̀ ìwà ṣe ọkọlọkọlọ. àbúkọ́ ti rò fún kíni kíni. ẹ lọ mi ọ ẹ lọ gbé kàmi ẹ gbé kàmi ẹ lọ gbé bá gbé. ìyá bẹ̀bí hmm. ọ̀rọ̀ yìí tojú sú mi o. kò tún ikú mi o kò tún ikú mi èmi ò mórí téèyàn kọ sí gbẹ̀dú èyí àfèròyàwó àwò o. ọ̀rọ̀ àbẹ̀bí sú mi kọ́nà ẹlẹ́dàá mi ń ṣàánú mi ni o èmi ò mọ bí mo ti korú ọmọ òun o ìjà ni bí orò àṣà burúkú tó tiẹ̀ wá kọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tiẹ̀ wá burú jáì bá ń fi mọ́ dákú sí é gbọ́dọ̀ pé wọ́n mọ́ fi mọ́ dákú sí é ni o bó sì ń fi yun sayọ̀yọ̀ ni o kò yé mi bí ó sáà mọ̀ lé wọn wọn wọn ni yóò mọ̀ lé wọn wọn wọn ni yóò máa dákú lẹ́pẹ́pẹ́pẹ́ bí ìgbà gbọ́dọ̀ ni ò ní lóhùn. èmi ò bí ó ti rí gbogbo èyí. ṣé lásán ni wọ́n pè é lílọ wọn wọn ti ń lọ ṣé lásán ló pè é ni hmm. ọ̀rọ̀ tẹ́mi ti jáde sí tí mo ti fọ̀rọ̀ lọ tí mo ti gbàmọ̀ràn lé lórí tí ẹ ti ṣàlàyé bọ́rọ̀ náà ṣe rí fún mi ni wọ́n ń sọ̀rọ̀ lọ ń sọ̀rọ̀ lọ ń lọ ń sọ̀rọ̀ báwọn. mo ló sùn mí kí náà wá wí báyìí kí wọ́n wí. Ah, eh, eh, tí a wí eh. ọ̀làgbàrà kìí sọ̀rọ̀ kéke ìwọ náà wo olóògùn náà kà máa rìn létí omi náà. ẹni ọjà lọ̀rọ̀ tí sì ń bẹ ńlẹ̀ yìí kìí ṣe ń téèyàn wò ràn ah, ó le gan ni ó le. àníkè ni ah, àbí. ó le gan ni dákun máa dára kí ló lè ń bẹ nítorí ọlọ́ bàbá àbẹ̀bí ẹ ṣàánú mi. n tó mú ìṣe lásán lásán kọ́. kí ni wàá ní. wọ́n ní ẹ̀yìn ọ̀rọ̀ tó léwu ni kì í ṣe léèyàn fojú bọ̀rọ̀ mu ó léwu ni nítorí béèyàn bá wò pọ̀ ló ah, ikọ̀ ọ̀rọ̀ èwo ni wọ́n ṣé ọ̀rọ̀ gidi ká ń bọ́ ọ̀tọ̀ ní ìwé kí ló fà kọ́ tó ń tà yìí nìtì. Àbẹ̀bí máa gbọ́ mi wọ́n náà gbọ́ mi wá. Rébó ni wọ́n mú yẹ. Lọ́ọ̀mì ọ̀hún wà yóò ti máa gbàgì ní ẹbí ojú omi nù. Yóò ti máa gbò. Òun tó o. Ní ìtumù ló ti máa gbọ́ mi wá. Ìyá bẹ̀rẹ̀. Ìyá bẹ̀rẹ̀. Ìyá bẹ̀rẹ̀. Ẹ̀mí ló mú kẹ́ ẹ̀ẹ̀mẹ́ta ni ẹ̀ẹ̀mẹ́ta náà la apálá ìgbọràn náà àbọ̀ ọ̀gbọ́n bí torí ọ̀rọ̀ rẹ ti ń fẹ́ sú èmi o ah, ah, kí ló wú abẹ́ tí o ti bẹ̀ kó àní ọjẹ wọn lọ́ọ̀jẹ mo ní kí wọ́n ro àmàlà fẹ́lẹ́fẹ́lẹ́ kí wọ́n bọ̀ gbé ewédú lé lórí kọ́kọ́kọ́kọ́ kíní mara kó kó kíní mara kó làágùn kára àríyọ́ náà tọ̀ onírọ́ àní wọn kò kọ́ lólóńgbò kó gbé mu onírọ́ àní kí wọ́n ká mẹ́kọ̀ọ́ ká fọ́ fún ọ onírọ́ àtúnṣe bí ẹja kọ́ ọ jẹja kó o sì gbọ́n mi rẹ̀ mo sì káta ọ̀tọ̀ lẹ́nu yẹ́rí kẹ́nu ọkọ̀ kọ́kọ́ kó gbọdọ̀ tí a yà kó mẹ́ òní ònírọ́ ah kí ni à ń bò láwà ṣe yòó dà ṣé bí wọ́n ṣe máa jókòó tí ọ̀rẹ́ ó sì rí pé wọn lọ́ọ̀bì kankan ìwọ náà mọ̀ ni mò ń jókòó tí gbogbo gbà. bàbá bẹ̀bí hmm? mi kì í jẹ́ kọ́ nìyí. kọ́ kí ni jẹ́ kọ́ lọ fò kèlè ọkà sẹ́nu kọ̀ọ̀kọ̀ bébí bí kàrin bẹ́ẹ̀ tó bá fi bọ́ tó ti tó ti dọ́hùn yọmọ nàbí tó yẹ kọ́tọ̀ òun sì jẹ owó yorùbá mú èwo ni kọlọkọlọ tó ń sọ nígbà tí èso méjèké bọ́bá jẹ́ irú àbẹ̀bí ní ìsinmi àpò ọmọ kékeré ní ti sáàpà gbàdàgbà ń ṣe wọ ni. ǹlẹ́ ǹlẹ́ rọ́kọ̀ rẹ̀ gan-an kéèyàn olóògùn sí kọ́ tí lò lólo ọkọ mọ́ lọ báyìí ǹlẹ́ pẹ̀lẹ́ ṣé kò máa tọ́ láyà ǹlẹ́ ǹlẹ́ ọ̀kàrí. bàbá bèbí hmm? bèbí ń kọ́. ìdí ọ̀mọ́lẹ̀ ìdí ọ̀mọ́lẹ̀ ni kẹ́kẹ́ ilé tí wọ́n ta ó ti ràn lọ ní ìsìn bí ìgbín ah. èmi ò fẹ́ bẹ́ẹ̀ kọ́ ọ̀daràn yá ni kò fi mí lọ́kàn balẹ̀ o kúrò pé wọn lọ́ọ́ bí kankan ìwọ náà mo jókòó tí àbí ṣé bá ṣe mọ ìjókòó táwọn fìdí pa gbá náà rè. ẹ bá ń pè mo fẹ́ bá sọ̀rọ̀. mo fẹ́ bá sọ̀rọ̀ ṣé kò sí ṣé ọbẹ̀ ẹja nǹkan fìdí ẹ̀ rana ọ̀jẹ̀ ọbọ̀ bá tí mo fẹ́ nù kọ́ fọkàn mi balẹ̀ bá ń lọ dà bọ́ bá ti jẹun ní ìsọ̀kan tèmi náà balẹ̀ èmi kò lè jẹun ẹni tí ń wá láìsàn gangan gan la láìsàn tọ́ lórí tèmi kò tiẹ̀ bẹ́ẹ̀ pé má báyìí gan báyìí ah kú jọ mẹ́kù yé mi dáadáa àbí ojú pàànà àbí ọgbọ́rọ̀ lọ yóò yé mi ọmọ yìí ọ̀rọ̀ rẹ̀ mọ bá wá ọ fẹ́ fẹ́ ọmọkùnrin kan mo wá ní kí n sì béèrè sí i. a ti ń bá a bọ̀ náà tànà mo purọ́ fún ọ rí ìwọ náà ọ̀rọ̀ arọ́ lọ́wọ́ mi rí ọ̀rọ̀ àjàgùn ìlọ́sìn máa ń fi gbogbo ọjọ́ ayé tiẹ̀ tẹ̀lé. ṣé kò wá sí ètùtù kankan bá a wò ó tá a bá lè ṣe létùtù. ọ̀gbìn làbára gbẹ̀mí rẹ̀ kú. ọgbọ́n ẹbọ ń bẹ ètùtù wà ó túbà ó wá tùsẹ wà. kò sẹ́bọ kò sétùtù. lórí ọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ bàbá mi. nítorí pé àárọ̀ dáa ọ̀sán dáa àmọ́ ìgbẹ̀yìn lójú alẹ́ òsùn àtó kò gbọ́dọ̀ fọkùnrin torí pé gbẹ̀yìn rẹ̀ kò dáa mo sì ti mọ pé tífá bá ti sọ̀rọ̀ èèyàn gbọ́dọ̀ dẹ́jà tó bá ti láburú ni aburú náà ni dákun ọkọ mi elédùn ò pèsè ọkọ tiẹ̀ fún ọ dákun. bàbá mi ṣe rí gbogbo ọ̀rọ̀ tẹ̀ ń sọ yìí ọ̀rọ̀ ìfẹ́ ò rí bẹ́ẹ̀ yẹn ẹni tí mo nífẹ̀ẹ́ ni ẹ dákun ẹ bá mi fọwọ́ sí kí n fẹ́. <laughs> wo ẹ má sọ kọ́ mọ́ kọ́ ọ̀sẹ̀ jẹ wo kò sọ̀rọ̀ mbẹ́. kọ́mọ wọn gbélé kọ́mọ gbọ́ náà ẹ̀ mọ̀ níbi tó ń bi tọ́yà sí ní ìsẹ̀ta lọ́mọ mi ta lọ́mọ rẹ̀ wo ẹ̀yìn àbẹ̀bí tó ní rèé pè wá èmi ò rí àbẹ̀bí ìyá àbẹ̀bí ìyá àbẹ̀bí àbẹ̀bí tó ní lọ́ọ́ pè o tún ti sùn ní ebi wọ̀rọ̀ lọ́ọ́ jẹjà ní ìsìn mo ti ní kí n fìdí ẹ̀ lánàá kó gbóná ìyá àbẹ̀bí ìyá àbẹ̀bí ìyá àbẹ̀bí. Ah! gbẹ̀rù kéé. Baby, ah, ah. Hmm. bẹ̀bí ìyá bẹ̀bí àjọrò báyìí àjọ ah, tó báyìí obìnrin yìí ah! ẹlẹ́dàá mi yìí yìí yìí iná lè yí o iná lè yí o.